الحمد لله رب العالمين الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا ورسولنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba ọpẹ́ tọ́ tí ọpẹ́ yẹ lórí ìdẹ̀rù orí tó ṣe fún wa tọrọ ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ wọn nàbí wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lọ́wọ́n bá kí anabi àtàwọn ará lílo àti sàhábà rẹ̀ àti gbogbo olùtọ́lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún àti tó fi alqiyama àbí allah subhanahu wa ta'ala kó sèmi àtẹnìkọ̀ọ̀kan wálé tí ó tẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa ọlọ́run kò sí wálé tó sì pé yọ yọ́nú sí pẹ̀lú wọn. ní òní ọjọ́ asap ẹlẹ́ẹ̀kẹtàdínní ogún nínú oṣù shaban ní fourteen forty one hijira anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní masjidu nawal ní agbègbè asẹ́yìn nílùú ìsẹ́yìn ibẹ̀ náà ni a tún ti tẹ̀síwájú nínú kíkà láti inú tíra alijami alifarido lil asilati wal ajiwibati ala kitabi tawhid ètò sì pé ní òní insha allah ta'ala a láti albaabu thani wal arba'un ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kejìléní ogójì ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kejìléní ogún méjì báàbù kọ́wùlì láhi ta'ala ojú ọ̀nà tí ń sọ nípa àlàyé nípa gbólóhùn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tí allah subhanahu wa ta'ala sọ nínú suratul baqara a'udhu billahi minash shaitani rajim ọlọ́ni fala taj'alu lillahi andada wa antum ta'lamun. ẹ gbọdọ mú àwọn orogún kan pẹ̀lú ọlọ́run ọba máa o teyi náà sì ma ní ma àmọ̀dájú wípé orogún ọ̀tọ̀ sọ́lọ́run kò sí ẹgbẹ̀ra fọ́lọ́run kò sí àfijọ́ fọ́lọ́run kò sáfiwé fọ́lọ́run ọba nínú gbogbo nǹkan tó dá gbogbo wa náà la mọ̀ bẹ́ẹ̀ ló sì yé wa ní àmọ̀dájú bẹ́ẹ̀ a rí i pé àwọn èèyàn kan àwọn náà ń lọ mú nǹkan míì ọba ń náà ti ń mùsùlùmí pé mú nǹkan míì lágbègbè pé pé pé ẹ̀dá ò lágbára lórí ẹ̀ àfi Allah subhanahu wa ta'ala aya yìí òun lójú ọ̀nà tí a fẹ́ máa bá bọ̀ wá insha Allah ta'ala ìbéèrè àkọ́kọ́ tí ó yọ jáde nínú rẹ̀ ó ní ishrah hadhihi al-ayata ṣàlàyé aya yìí fún wa dáadáa wa ma hiya al-andad kí ni jẹ́ al-andad tá ní àwọn orogún wa ma ma'na ja'lu nidda lillahi kí ni ìtumọ̀ pé yẹn ti mọ orogún pẹ̀lú ọlọ́run ọba náà ṣe àlàyé eléyìí ṣe fún wa eléyìí ni ìbéèrè àkọ́kọ́ tí ó sún jáde níbẹ̀ èsì lórí ẹ̀ òun náà ni gbólóhùn tí olùmọ̀wá tí wọ́n fi ṣe àlàyé pé yaqulu Allahu ta'ala ọlọ́run ọba ìlékè ọlá ó ń ṣe àlàyé fún wa yìí pé la tushriku billahi shay'a ọlọ́run ní ẹ má morogún pẹ̀lú wọn ọlọ́run subhanahu wa ta'ala rárá bó ti kọ́ ma minal andadi allati la tanfa'u wa la látara àwọn orogún àwọn nǹkan orogún tó ṣe pé kò lè wúlò kò lè ṣàǹfààní bí ò ṣe tún lè kó nira bá ni gbogbo àwọn òòṣà tẹ́ ń sin lẹ́yìn ọlọ́run tẹ́ ń fi ń kéjì ọlọ́run tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run tẹ́ ń rábàbà fún lẹ́yìn ọlọ́run àwọn wọ̀nyí wọn ò lè ṣàǹfààní kankan àbítẹ́yìn náà bá wò kíákiri odò táwọn èèyàn ń bọ àǹfààní kí ló gbé wá fún wọn ṣé oúnjẹ kan ló gbé wá fún wọn ní ìsìn ni subhanallah sóúnjẹ ló gbé wá fún wọn ni àbí èwo lórí ṣe fún wọn kò rí nǹkan kan ṣe fún wọn kò lè fara ni wọn bẹ́ẹ̀ sì ni kò lè ṣe wọ́n láǹfààní ẹ wá wo Ṣàngó ẹ wo Ògún ẹ wo Ọbàtálá ẹ wo Orò ẹ wo eégún ẹ wo ọ̀pẹ olórí méjì ẹ wo àwọn òkè lóríṣiríṣi àǹfààní wo wọ́n lè ṣe fáwọn kan wọ̀nyí wọn ò rá àǹfààní kankan ọ̀tọ́wọ́ àwọn òòṣà wọ̀nyí dọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ ni tí ń sìn wọn bẹ́ẹ̀ sì ni ìnira kan ò lè kàn wọ́n nípasẹ̀ wọn. wàá tún tẹ àìlẹ́mọ́n èyí náà sì mà ní àmọ̀dájú pé annahu la yarzuqukum ghayruhu kò tó lè ṣe ìjẹ́ ẹ̀mú fún yín tó yàtọ̀ sí ọlọ́run nítorí pé tí àyà ń bá bọ̀ wá lókè nìyẹn kò sẹ́ni tó lè ṣe ìjọ tó lè ṣe ìjẹ́ ẹ̀mú fún yín tí ń ṣe fún yín tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wa qad alimtum pàápàá yín náà tún ti mọ̀ anna alladhi yad'ukum ilayhi rasul sallallahu alayhi wa sallam pé dáadáa ju tó jì sí ọlọ́run anabi sallallahu sallam ti ń pè yín sí yẹn min tawhidillah níbi mímọ́ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo ní gbogbo àwọn agbègbè huwa al-haqqu alladhi la shakka fihi òun gangan ni òtítọ́ òdodo tó ṣe pé kò sí iyèméjì tí ò sí nínú rẹ̀ rárá bó ti kó ma o. qala ibn abbas radiyallahu ta'ala anhuma afáwọn abdullah ọmọ abbas ọlọ́run bá ní yọ́nú sí bàbá àtọ́mọ wọ́n ń sọ nínú ọ̀rọ̀ tiwọn wípé àwọn sọ nínú ọ̀rọ̀ wọn wípé al-andad àwọn orogún yẹn huwa ash-shirku ṣírìkù ó wà ṣírìkù afa min dàbíbi nàmúlẹ̀ alàtọ̀fà ti sàwùdà fi dọ́lùmọ̀tì lẹ́yìn ọ̀fẹ́ dọ́lùmọ̀tì lẹ́yìn. wọ́n ní jíjí àwọn orogún òun náà ní ìmú ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run èyí tó pamọ́ ju bí àwúrẹ̀dẹ tó dúdú àwúrẹ̀dẹ tó dúdú bí sẹ́ńbẹ́ ní abẹ́ àpáta tó dúdú èyí tó ti kó tó wà lóògùn gbòǹgbìrìngbìrì àwọn ẹ̀kọ́ tó pamọ́ bẹ́ẹ̀ òun náà ní jẹ́ ẹ̀ńdàn wọ́n ẹ̀ńdàn gbólóhùn àjáàmù yẹn ọjọ́ jámù nẹ́ẹ̀tù jámù lọ́jọ́ fún nẹ́ẹ̀tù ẹ̀yọkàn ní nẹ́ẹ̀tù orogún wàhùwà nẹ́ẹ̀tù òun náà ní tọ́jọ nǹkan wọ́n nàbí àbí àfiwé nǹkan ọ̀ṣẹ́ bí tàbí nǹkan tó sájọ nǹkan náà ni irú nǹkan òní jẹ́ àníṣò wà má nà jáde ní ìdánilá ìtumọ̀ ìmúrogún pẹ̀lú ọlọ́ọ̀ba òní sọ́rọ̀kọ̀ àlùwá ìlẹ̀ ìbáradà ìmìnira lẹ́gbẹ̀ẹ́ ìlànà sùkánà wọ̀tàrẹ́là. òun náà ní sísẹ́rì kankan nínú àwọn nǹkan tó ti kọjá ìjọsìn lọ́ọ́bá ẹlòmíì lọ́yàtọ̀ sí ọlọ́run àwọn ọmọ ìjọsìn tá a ṣe bí ètò lọ sí pẹ̀lú kíkọ́ ẹ̀sùn tó lọ ìkánú rẹ̀ níta sí gbogbo rẹ̀ ní ẹ̀mí ti ṣe bẹ́ẹ̀ ó ti wo olóògùn pẹ̀lú ọlọ́run. èèyàn à ń kírun ní ìsìn ẹnìkan wá ní pẹ̀tọ̀ ọ̀pọ̀ wọn mọ̀ sí òkúta rẹ̀ à ń bá ẹnìkan torí kankan mi gà rẹ̀ gbogbo àwọn pẹ̀lú mi ìtọ́ ti ti ọ yóò àwọn bu àwọn ọjọ́ méjì fún ọ gẹ́gẹ́ máa kan ṣe máa ń ṣe nínú ìròrí ti wọn bẹ́ẹ̀ sáà ti àmọ̀ ike inú táàbù wa fún ọmọdé ọlọ́run kí ẹ̀fọ́ wa lọ gbé ẹbọ gbogbo lọ sórí ìta àbò gbé kèsì gbogbo lọ sáàyè nìyí tàbí pé nìkan ti ń wọ nǹkan fún pé ó ti sàrà wọ́n wà lọ gbé aṣọ gbogbo àpapọ̀ kan lọ́nà méjì ó tún wà lọ́ra tó gbé aṣọ ìdúró bá ní méjì ó tún wá lọ́ra yọ kéékèèké lọ́nà méje gbogbo ọ̀tá ìtàkùn ní funfun funfun funfun ó gbé kaba fọ́nù ó gbé kaba tọ́dẹ́kẹ̀ ó gbé kaba tó ti bá gbogbo eléyìí jẹ bọ́ọ̀dì ẹ̀bọ̀n mi mùsùlùmí kiri gbọ́dọ̀ kékeré o eléyìí èyí ti ń jẹ́ ìmọ̀lódún pẹ̀lú ọlọ́run oníkéyìn ọ̀sẹ́lì kankan nínú àwọn ìran ìjọ ìkọlọ́sí mẹ́lòmí ìfẹ́ àtọ̀sí ọlọ́ bíbí wà ràn lọ́wọ́ sọ́dọ̀ nǹkan míì níbi tí nǹkan yẹn ò lágbára lórí àfi ọmọ náà lọ́wọ́ tààlà nìkan. bí níwọ̀n wọ́n sọ pẹ̀lú nǹkan míì sọ̀gbà ní ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbáralé ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run ìmọ̀ sẹ́rí padà sọ́dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ìmọ̀ aránkẹ́ ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ìmọ̀ fáyà ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run gbogbo àwọn ìran ìjọsìn ni èso pín sí wọn bí wọn bẹ sẹ́rí ìkànnì ọba ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run subhanahu wa ta'ala ìlú olùkóró pẹ̀lú ọlọ́. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì dáàbò lórí ẹ̀ máa ń wọ ìrọ́bù ní sàdàgà kí ni ìdí pàtàkì ìdí pàtàkì wọn ló ń gbọ́ ní wa. àkọ́rọ̀ kò ní ìdí tí olùmọ̀ wa ṣé mo wà kọ́ kẹ́mẹ́ ní nàbẹ̀rẹ̀ wọn náà ráfíà ọmọ ọ̀gá ni ráfíà wà ní à wọ́n fi mú ojú ọ̀nà wa ó ní anáhùn ayé ṣíríkì lẹ́tà lé ìjìnà kíkọ̀ fún ní nípa ẹ̀bọ kékeré kàlí láti ìjọba ìlà gẹ́gẹ́ bí ìmọ̀ búra pẹ̀lú ẹlòmíì lọ́yà tó fi ọlọ́wọ́n ọba báwọn ẹ̀dẹ́ máa ń sọ wọn lè pé ànẹ́bí ń gbọ́ àwọn fi ànẹ́bí kura ẹlòmíì ní sẹ́wọ́n abẹ́rẹ́ fáájú ń gbọ́ òun fi sẹ́wọ́n abẹ́rẹ́ fáájú kura ǹjẹ́ wàá mẹ́ta tìjà ní kura ǹjẹ́ Ibrahim yá ti kura òun fi ní ní ní ní jura nta bá sọ yìí pé ká fi ànẹ́bí sọ̀rọ̀ láàrin ìbúra gẹ́gẹ́ bí ìbúra pẹ̀lú ọlọ́run pẹ̀lú ẹlòmíì tó yàtọ̀ sí ọlọ́run wọ̀tẹ̀sẹ̀rí kì bẹ́ẹ̀ náà lọ́yọ̀ ọ̀bẹ náà kọ́lìkì àti ìdí àfiwé ìdí àfijọ́ ìdí ẹgbẹ́ ìsọ ẹlẹ́dàá ìdí ẹgbẹ́ ẹ̀dá ìdí ẹ̀dá náà gbẹgbẹ́ ọlọ́run fílẹ̀ àlùfáàmù nínú àwọn gbólóhùn tá a máa ń pè gẹ́gẹ́ bí gbólóhùn kàkọ́wé tẹ́kúrìyà ni déédéé ní nǹkan yẹn ṣe torí tí wọ́n bá bẹ̀rẹ̀ ìṣe èèyàn mélòó lọ́kọ́kọ́ dé mọ́sálásí ta lọ́kọ́kọ́ dé mọ́sálásí tí wọ́n ní lágbájá àti lágbájá ajẹ́sàn méjì nìjọ́dé tòkè yẹn bẹ́ẹ̀ sọ pé ọpẹ́lọpẹ́ ọlọ́run àti lágbájá ajẹ́sẹ́ ọlọ́run àti lágbájá yẹn bákan náà wọ́n ti rí nínú àkóyọ tó rí yẹn tàbí nínú nǹkan tó rí yẹn bẹ́ẹ̀ sì ni ìyàtọ̀ ti bẹ láàrin ẹ̀dá bí ẹlẹ́dàá ọlọ́run gẹ́gẹ́ bí yàtọ̀ ti bẹ láàrin ọ̀rọ̀ ẹlẹ́dàá bí ọ̀rọ̀ ẹ̀dá náà bí yàtọ̀ ti bẹ láàrin ọba tó dẹ̀dà fẹ́dà rẹ̀ náà. kí ni wàá fẹ́ fọlọ́ ọba lójú táà ni wọ́n fẹ́ kọ́kọ́ jọ ní gbogbo ẹ̀dá rẹ̀ tó wàá sọ pé ọpẹ́lọpẹ́ ọlọ́run àti àìsàn pé àti tó dá bá ti lọ àti ó ti di ẹgbẹ́ ṣùgbọ́n tó èdè tó ń mọ̀ láàdùn tó mọ̀ ìtumọ̀ lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọlọ́run lẹ́yìn tí tọ́nà jí gan tuntun kan lágbájá tuntun kan lágbájá tí a mọ̀ pé ilẹ̀ yorùbá àwọn ọ̀rọ̀ mi ń bẹ da àwọn mi ń bẹ tí ó sì da inú tọ́ sẹ́yìn náà rí ni kí wọ́n sọ pé tó bí ọ̀kan ẹni tọ́ lọ́hùn bá rán sí ni ní sẹ́ni lóore ṣé wàá nìyí ni pé ẹnìkan dáadáa wá pàṣẹ tiẹ̀ dọ́dọ̀ rẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ ní ọpẹ́lọpẹ́ lágbájá àti ọlọ́run àbí ọpẹ́lọpẹ́ ọlọ́run àti lágbájá rárá o ọlọ́run lọ́ba tó ṣe fún ọ torí tọ́lọ́run bọ̀ ọ̀bá ní ó fún ọ kò ní fún ọ bó ti wù ká ní láti má tó kò ní fún ọ. káwa sọ̀ra ẹ sọ̀ra sẹ̀ǹpẹ́ náà àwọn ètò burú tọ́jú pé sẹ́nu àbá sẹ́nu àbá ní ti jáde pé ibi tọ́rọ̀ dé yìí ẹjẹ́ àwọn ilẹ̀ wa nítọ́lọ́ ẹ̀rí nǹkan báyìí ó ń filẹ̀ búra nígbà tó tún wá filẹ̀ búra ìwé ló ti tiwájú ó tún filẹ̀ sáájú lẹ́yìn náà ò ní tọ́lọ́ kódà wọn gbọ́dọ̀ sọ pé nítọ́lọ́ ní filẹ̀ ọgbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ á ìtọ́rọ̀ dé ìkàtòdodo nítọ́lọ́wọ́ nítọ́lọ́wọ́ nǹkan báyìí sẹ́yìn àmọ́ ní filẹ̀ èsì tọ́jọ́ kó tiẹ̀ gbọ́dọ̀ fi jára rà ní pẹ́ẹ́pẹ́ẹ́ òkàkúrá sáà gbọ́dọ̀ yìí bẹ́ẹ̀ náà ní kí a sọ pé wàhálà ní láti tó mọ̀ bí wọ́bí a ilé ìṣẹ̀lẹ̀ pẹ̀lú agbára ọlọ́run àti tiẹ̀ náà àti tiẹ̀ gbólóhùn àfihàn ìmọ̀ fi ní kẹ́gbẹ́ ara ẹni ìmọ̀ fi ní kẹ́gbẹ́ ara ẹni torí wọn bá ní ká alágbára lẹ́ka fọ́ ọmọ wọn ṣe nínú agbára ká alágbára wọ́n ti mọ̀ fún abẹ́kẹ́ta tó fẹ́ ká ìyá agbára wọn ìṣe náà lọ́ba ní bàbá alágbájá àti bàbá alágbájá àti bàbá alágbájá àti yẹn nínú èdè táwa ti gbọ́ yìí gbé bákan náà lágbára wọn ṣe kò sẹ́ni kàtó yà kọ̀ọ̀kan nìkan bẹ̀rẹ̀. ṣùgbọ́n gbàtí wọ́n bá wí tó ní bàbá alágbájá lẹ́yìn náà bàbá alágbájá lẹ́yìn náà bàbá alágbájá ti kú mi ṣe gbára wọn nínú agbára yẹn agbára kẹ́nìkan ju kẹ́nìkan lọ. wọ̀kà ìbọn fàkìlì àṣìyá ìrìnlẹ́ àti gẹ́gẹ́ bí kéèyàn ṣe àfihàn kankan ní ilẹ̀ ọba ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ kàlẹ́wọ̀lẹ̀ sáàrì làtàrí sáàrì gẹ́gẹ́ bí kéèyàn sọ pé á àròdẹ̀gbà tí ìbá ti ọjọ́ yẹn ni àwọn olè yẹn bá wọlé ọ̀tẹ̀ ni òjòlè ọ̀wọ́lé ọ̀dẹ ọ̀dẹ tá a lọ́dẹ o sẹ́yìn ìgbọ́dẹ kan bẹ́ẹ̀ ni. tóbi jù lọ́dẹ ẹ óbì ìkọlẹ́dẹ ní ọdẹ o àbámọ̀tẹ́kù àbí àmọ̀tọ́bọ ẹ mọ̀tara àmọ̀tẹ́kù kọ àmọ̀tọ́kù kò ní kò sẹ́ni tí èso nù wọ́n sáré nínú gbogbo àwọn ọmọ kò sí ẹ tara wa àwọn ọdẹ wa yá yá yá yá yá yá yá yá láago mọ́kànlá. káì àbùdè ìdíjẹ́ ńlá ìdíjẹ́ ẹ̀yà àgọ́ mọ́kànlá bàbá ọdún ṣe kí ni onígbàlè lọ bí ọ̀gbàlè lọ sàn yọ wáyé kan yàrá wọn sùn sílé bàbá tó bí lọ́nà tọ́wá tó ti di tó ti gbé sálámù tọ́wá ti di bí awọ àgọ́ kan tó tún dìde. Ilé ìmọ̀mọ̀ ojú òkú báyìí wọ́n kàn lọ wọ́n bọ̀ ìwọ wọ́dà ti tò lórí bàtà náà sùn. Ẹ́ ọba tó ń dọ́lọ́ aago mẹ́ta àbọ̀ yóò tó kọ́ bí ṣé òkè á. Mo jẹ àpárọ̀ àná ọ̀dẹ̀ gbà. Tí ọba ti dé dé ìgbà tí òun náà ti sùn tó gbogbo ẹ̀ kalẹ̀ tó gbé bẹ̀rẹ̀ tó kó bàtà rẹ̀ tó mú tọ́jà láì jẹ́ tọ́wá kígbe ó lé ó lè gbé yóò mèrè yóò bu eré ní òjì ìdírò ẹ̀ rí àwa ti rí dáadáa fún ìsòfin ìtura rẹ̀ ẹ lẹ́yìn gbogbo ẹ̀ lọ́kọ́ ó máa yìí ó gbé jáde sábà tẹ́fà tó rẹ̀ ní ẹsẹ̀ yìí ó lò ọ̀dẹ lọ bẹ́ẹ̀ ni àbúrò ọ̀dẹ mọ́ á àwọn tí wọ́n ní wọ́n ti dẹ́ yáyáyá ẹ má jẹ́ àtàrà wa o bẹ́ẹ̀ni kankan tó dàbí ọlọ́ọ̀ tí a sọ pé ọpẹ́ lọpẹ́ ọdẹ ní òde tó lè ọwọ́ mi tọ́jọ́ táwọn èèyàn tí wọ́n ń sọ sínú àpò tí wọ́n di àpò lórí tí wọ́n gbé kalẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ ńgbà tẹ́ di rántí ọ̀dẹ yóò ti kákò síbẹ̀ yẹ ẹja yẹ ẹja tán ti kì í mú mọ́ láti rú ẹ̀bí orí tí wọ́n á gbé sórí ayanran bẹ́ẹ̀ ni ó ti rí olóògùn olóògùn wọn yẹ kó sí wàhálà wọn bá sọ náà kó wọn gbé sókè wọn jẹ mọ́lẹ̀ wọn sọ sókè wọn jẹ mọ́lẹ̀ ní orí tí nǹkan pamọ́ kálá ọpẹ́ lọ pé Ọlọ́run ni ò jẹ́ kí tí ní ọwọlé o ni ò ní ó lè ọwọlé Ọlọ́run ló là wá lẹ́yìn náà ọdẹ yẹn gbìyànjú lẹ́yìn náà ọdẹ ti kí ni o gbìyànjú àmọ́ pé àwọn pé ọpẹ́ lọ pé ọdẹ rárá o tàbí kí wọn sọ pé wọn lọ́wọ́ lẹ́tí àwa bí kì í bá sọ pé lọ pé òkun tàbí òkun àlọ́ ọ̀dàdà wa ìkúlẹ̀ àní ọpẹ́ lọ pé ògùn lágbájá tó gbé wá náà aláàbò ìgbà ti kú ẹ ìyáwó yà bómi tí èyí bá ti lágbájá tó kó ògùn wá bá ti kú rárá o kì í sóògùn rẹ lójú ọkọ ọmọ abẹ láàyè kì í sóògùn rẹ títà òbí kò sí ìwà náà kọ́lẹ̀ kọ́ ọ̀tà ọlá ìsì títà bá ti dé sọ́nà ìkàkọ́lẹ̀ sí títà òbí gbogbo ẹni tọ́mọ ògùn sí gbogbo ló ti wọn bá pé ìjọ tí wọn sì mọ̀nà lórí pé mo ló ti wà láàyè wọn dájú bọ́ọ̀lù òkú rẹ̀ ni wọ́n sọ. tó àdùsọ pé mo lágbájá pé a àjẹbí idán ni àjẹbí idán rárá o kò sí tọjọ wọn náà lè dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó tún jọrú rẹ̀ ọkùnrin lòun náà rà gbogbo ilé ìfapáta wọn má fi màá náà wò àti tí ọjọ́ pé tó wà lábẹ́ irú ìtumọ̀lú àwọn wọ̀nyí ṣé ìkóni ìmúlòkó pẹ̀lú ọlọ́run lòun náà fi kàmẹ́lẹ̀ sàn ní ìkó sí àtàkùn títà òní ìdìbò lọ́lọ́run ìlànà ìdá. lè ánà ìwà wà torí pé wà ó ti bẹnu èdè lágbájá tẹ̀wọ̀n pé lágbájá wà lágbájá wà tẹ̀ ní bẹ́ẹ̀ ní èdè lágbájá yẹn tàkùtẹ́lì mùsàwá tó rẹ̀ màkóbi lẹ́lì màkóbi àlẹ́ yìí. ọ̀rọ̀ tó síwájú àti ìta àti tẹ̀lé wọn sọ pé méjèèjì ṣe kí ni wọ́n ti dé ara wọn orúkọ tẹ ẹ dá síwájú àti orúkọ tẹ ẹ wá lẹ́yìn wà kí a mọ̀ sí àti orúkọ tẹ bẹ́ẹ̀ mú wá tẹ mú orúkọ tẹ mú aṣíwájú àti àdéjẹ mú wá lẹ́yìn àti ìtumọ̀ rẹ̀ ni pé bákan náà dọ́gbadọ́gba ni wọ́n ti rí orí òjò rí olóńtúmọ̀. wọ́n wá àdìbò àǹtò bọ́ pàtìmọ́ kúlò hàn ìlànà ìtìdá àná ètò sì jẹ́ pìlẹ̀ ni pé gbogbo ọ̀rọ̀ pátá àfàtìjẹ̀ lọ́ba ọlọ́run olómi ní pìlẹ̀. wọ́n yóò dáa báyìí dàdíkà lẹ́yìn ìgbà yẹn ètò ọmọ wa bí màrúdábàtì sábàbí wọ́n mú ipò ìjẹ́ sábàbí wa ọlọ́run ló ní gbogbo ọ̀rọ̀ sábàbí ló tó wá sí kíni o dáàmà sọ pé lẹ́yìn náà tẹ̀lé ọ̀yọ̀kọ́ àgbọ̀n àsọ pé lẹ́wọ̀ làmọ́ ọpẹ́ lọ́pẹ́ ọlọ́ fọ́ọ̀mù àjàdá lẹ́yìn náà ní nǹkan báyìí ọpẹ́ lọ́pẹ́ ọlọ́ lẹ́yìn náà ní lágbájá tàbí nǹkan báyìí lèyìn ìlànà àwọn olè bá àmọ́ pé anani àtìláàbà dádájú àwọn sábàbí mọ̀rọ̀bọ̀tọ̀tún bí ọ̀bọ̀ ìlànà ìwọ̀kọ̀dàrẹ́ ìṣe ni wọ́n so papọ̀ mọ́ àkọsílẹ̀ ọlọ́run àyànmọ́ ọlọ́run tọ́lọ̀ ti kọ̀ kalẹ̀ fẹ́ dà kálíbà àmọ́ pé àníṣe àwọn sábàbí yẹn ó ní ìgbìmọ̀ ìlú kọ́dà èyí ṣe kó ní í ṣe pẹ̀lú ọlọ́run kàkà fún ara rẹ̀ pé nǹkan yẹn àtọ́lọ́run ló ti wá rí bákan náà kó kálukú wa kákì sọ̀rọ̀ wa kákì nùkú wa tá a máa ṣe kárí pé kò ní orogún kankan nínú tí a máa sọ fún àwọn ọmọ ọ̀tàrà tó lẹ́nu mi ìfi ẹni ní ìbàjẹ́ ọ̀rọ̀ mi àbẹ́ ìjẹ́ ìgbọ́ mi sálágájá ni a fi ọpẹ́lọpẹ́ ọdẹ ní òjò lé ọwọ́lé ó ní ọpẹ́lọpẹ́ ọlọ́run tó o sì lọ sọ́lọ́ sọ̀kalẹ̀ tó lẹ́nu mi ìyá òkú mu Eh, eh, sọlọ ń sọ̀kalẹ̀ alọpẹlọpẹ lọgbàdé la dúró rí báyìí ó ní ẹ ọlọlọmọ se yìí àtọlọ wọn wà sọ̀kalẹ̀ wá fún ọ ẹ eh, subhanallah subhanallah èèyàn kan máa wọn létí wọn yìí náà àní bí ni ní ya ọlọ́run ọba soso kájínà sí ìlú pẹ̀lú ọlọ́run kọlọ̀ kò síwájú ìlú ọlọ́run soso kò síwájú tó jìnnà sí ìlú pẹ̀lú ìlú láàrin ọ̀sán náà mọ́ ọ̀sán náà mọ́ ọ̀sán náà mọ́ ọ̀sán náà mọ́ ọ̀sán náà mọ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت